أعوذ بالله من الشيطان الرجيم وإذا جاءوكم قالوا آمنا وقد دخلوا بالكفر وهم قد خرجوا به والله أعلم بما كانوا يكسبون subhanahu wa ta'ala eléyìí tí ó tún ti àádọ́ rẹ̀ tó ti sẹ́wà yọjú ọjọ́ ìjìlá nínú oṣù ọ̀dọ́ ẹgbẹ̀rún ọdún àti ọgọ́rùn-ún mẹ́rin ọdún السلام عليكم ورحمة الله وبركاته ليس سؤال تفسير سورة الأخيرة ليس يقال آية عليه هنا آية عليه níbi tọ́lọ́ ọba sùpàdé ọ̀rọ̀dà ara tó ti sọ ìdí sí àwọn سيد الفلان أولاد الإسحاق الإيمان واجب الأرض الصبر إسحاق الإيمان تسعة إسلام واجب الأرض الصبر títí àìlébàtọ́ pàlọ́. ọlọ́run bá wá fúnra wá nípa àwọn obìnrin fi bí ẹ ìsọ ìfẹsí wọn. ọlọ́run ní wàyí dáadáa oògùn ọ̀dùn ààbò náà. وَإِذَا جَاءُوكُمْ قَالُوا آمَنَّا. Ọlọ́run nígbà tí wọ́n bá wá bá ẹ̀rẹ́ àgbẹ̀bí tí wọ́n bá wá wá pẹ̀lú ìsòlè wọn máa gbọ́dọ̀ ṣe àdìgbàgbọ́ ọ̀pọ̀ dábàá lórí gbogbo wa gbogbo ọdún sábà lọ́wọ́ rẹ̀. àwọn ìṣẹ̀lẹ̀ tí wọ́n kọ́ ní pẹ̀lú àìsí gbàgbọ́ wọ́n tún fi jáde pẹ̀lú àìsí gbàgbọ́ náà eléyìí lòyà ọmọ náà sì kí nípa wípé wọ́n á máa jẹ ẹ̀sán fáwọn onígbàgbọ́ òdodo ìta wọn bí ẹni pé wọ́n nígbàgbọ́ ọ̀kẹ́ wọn ẹni owó lọ lórí àìsígbàgbọ́ ni tọ́lọ́wọ́n ọba àdéjọ́ aláìsàn ẹ̀kọ́ kọ́ńtàkà lórí ìkókórí àwọn yẹn wọ́n wọlé sọ́dọ̀ rẹ̀ àtẹ́rí wọ́n wọlé sọ́dọ̀ rẹ̀ pẹ̀lú àìsígbàgbọ́ ìyẹn nípa ìgbàgbọ́ bẹ lọ́kàn wọn. wọ́n wá tún jáde nínú ọ̀dọ̀ rẹ̀ àjẹ́bí sọ́kọ́ lọ àrẹ̀sẹ́lá wàhùwà káàrí ìdúró ní ha àìnígbàgbọ́ yẹn ti tún fẹ́ lọ́kàn wọn. ajá ti ohun tí wọ́n kọ́ lọ́dọ̀ rẹ̀ àlùdájì nínú rẹ̀ òun ló kú ọ. bákan náà kò sàǹfà tí wọ́n lu àwọn wá tí wọ́n gbọ́ àwọn ẹ̀jẹ̀ rúbà tí wọ́n gbọ́ òun ló kú ọ. òun ló bá lọ́dọ̀ sọ pé wà fún pọ́ńdé sára ìlú rọ́lẹ̀. àdéhùn wọlé kọ́dọ̀ ọ̀dà tó ti gbàdá ìdìgbàgbọ́ wọ́n tún á jáde àdìgbàgbọ́ tó tẹ́lẹ̀ lè rọ ọkọ̀ wà kíkọ́ sàǹfààní. ọlọ́run bá káńtọ̀ ó ìdí dúró lẹ́yìn yìí. àwọn òrẹ́sì tí ẹ lọ́lọ́run bá ń sọ nípa àwọn nìkan lọ́rọ̀ yìí dálé lórí. ọlọ́run wá ní ọ̀pọ̀ ọmọ aráàlú bí wọ́n ṣàlóyè tó wọ́n. torí ọlọ́run ọba alámọ̀tẹ́lẹ̀ nípa oṣù ọbí pamọ́ kọ́rọ́ ọwọ́ ọlọ́gbọ̀ ìyàwó lẹ́sìn sí ìyàwó lórí méjì ọ̀tẹ̀ sí lórí. sọ́dọ̀ méjì ìmọ̀ wá ìrìnàjò ta lẹ́yìn ìgbàgbọ́ bẹ lẹ́sìn wọn kọ́rọ́ ọwọ́ ọlọ́run ọba lọ́mọ̀ọ́tán ewu tọ́kẹ̀ wọn kó nínú ọlọ́run lọ́wọ́ kódà tí wọ́n fi ya àwọn ẹ̀ka ọlọ́wọ́ ọba òrìkejì olówó alẹ́lẹ́ wọn wọ́n sọ̀tọ̀ ìmọ̀ láyé àbí ní irú tí ò sí lára wọn ẹ̀wọ̀n ní ìdílé wọn bàbá tó ti ti dàgbà tó ti ti kò ní ìdí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ́wọ́ àwọn olùdókòwò yìí ọwọ́ ìlànà àbá ọba táyà àbá ọba bàtà àbá olùdókòwò àbá olùwàsó àbá rẹ̀. ṣùgbọ́n ọ̀rọ̀ ọdún mẹ́wàá tẹ̀lá ọ̀ irú títí ní bẹ́ẹ̀ bá lẹ́nu. ọ̀rọ̀ ìṣòro àti ọ̀rọ̀ ẹ̀sìn láti ìgbàlá ní ìgbà ìṣòro òní fẹ́ lára ọ̀rọ̀ lẹ́nu ní ọlọ́run bá sọ òní fẹ́ ọwọ́ wọn kó nínú ọkọ̀ fi ọlọ́run wọ́n wá torí bẹ́ẹ̀ ọlọ́run ọ̀pọ̀ tó pamọ́ ọ̀pọ̀ tó nẹ́ta ó dìbò a tẹ́wọ́ lẹ́sẹ̀ ìwà wọn tó rí àtàwọn ìjẹ̀dá lẹ́sẹ̀ tó ń gbé wọ́n ti sọ ayà bí ga ọlọ́run bá tó wá sọ nínú àyà tó tẹ̀lé lẹ́nu dúró ìdísí àwọn olójúmẹ́sì ìyàwó lẹ́nu yìí. ọlọ́run tó sàrà kẹ́kẹ́ ọlọ́run tó ń lò wí sáré ọmọ òdàbí ní ìgbéwà lọ́wọ́ wá wá kéde ìwọ̀n sọ̀rọ̀ láti sábà kàlùkù yàrá lọ́wọ́. وأكرم لبئس ما كانوا يعملون ọlọ́run bá tó ń múrò yìí wọn wá lọ́wọ́ wá tó ṣe sí wọn pé wàá kí pọ̀ nínú àwọn ọ̀rẹ́ ìlú àwọn ọ̀rẹ́ níbí ìsáré ọ̀rẹ́ ìdíjì tí wọ́n bàrà yára tẹ́tẹ́ yára ìyàpọ̀ náà wọ́n máa tètè kó nínú àárọ̀ wọ́n máa tètè lọ gbogbo ìyẹ̀jọ́ ìdáwọ́ tí ó bákan náà èdè tí ìyàpọ̀ ọlọ́run wá tètè máa kó nínú ẹ̀wọ̀n àdàbọ̀ wọ́n tètè máa lọ bá wọn ìyẹ̀jà láì tẹ̀lé wọn lágbáyé lọ́wọ́ wọn àkẹ́lẹ́ ni wọ́n sọ wọ́n tún máa jẹ àrọ́ àtúntàlá yìí náà wọ́n tún wá lórí oṣù jẹ́sọ̀tò alẹ́kùnmọ́ sí àkùrọ̀sùwàtò ìbọ̀lú òwòsọ̀ọ́lẹ̀ olùdọ́wẹ̀. báyọ̀ ń bèrè ẹgbẹ́ kan sí ibi àdúgbò ní ọ̀sẹ̀ kan sí wọ́n wá ń ta ẹ̀ka tó ló ní ilé yẹn sí ẹ̀yẹ ṣe rọ̀sùwàtò ni. irú kẹ̀yìntà àwọn olùdókòwò yìí ni wọ́n ti máa ń yára jẹ ọ̀rọ̀ àjò àárọ̀ ọlọ́run bá ní láti sára kàrà lórí àjọyọ̀. torí bẹ́ẹ̀ mo tún ọ́n sí ìgboro jáì iṣẹ́ ọwọ́ wọn iṣẹ́ ìgboro ni. ìbánu bá ẹ̀yà ìgbókò sí ẹ láìsí ìdí láìsí ẹ̀yà láìrọ̀ lẹ́sìn kiri máa ń bẹ láàrin. àbúrò ni bàtà náà àyà ti ti àdúrà tí àkọlé rẹ̀ wà pẹ̀lú àtẹ̀kírù aláwọ̀ ọ̀gá ìdílé wa sàkáwọ̀. Sísà ta gbogbo àwọn ẹni tá ń gbogbo olùrọ̀ níwọ̀ tí wọ́n tún ṣe yọ ní. Àti àwọn onímọ̀ kan pélé ìsàtàkùrù wọn lórí àìkúbá ọ̀nípa ìwà àgbẹ̀ àti ojúṣe àwọn ẹni tó bá jẹ́ onímọ̀ ní kí wọ́n lọ àwọn àdéhùn ìbàjẹ́ tí wọ́n ń pàṣẹ dáadáa tá a bá ti wí kan tá a bá wí ní àti gbèrò ẹ̀mí tá a bá sọ̀rọ̀ àwọn olùmọ̀ọ́dún tá a lè wúlò àti àti àwọn olùdáwọ̀ ìyẹn náà ti kó sí ìpàṣẹ dáadáa ìkọ́lé pàṣẹ àbàjẹ́ ìwádìí ìbáwí àti ìtàtà gbogbo báwo ẹni tí wọ́n ṣe olùwọ́ tó ṣe é pé wọ́n pa fẹ́rẹ̀ wọ́n kọ́ nípa ìwà àbàjẹ́ òun láì ṣe ìtọ́ ìpìlẹ̀ òun láyé láàbò wọ́n pa nínú náà wà lọ́kàkọ́ àwọn olè níbo nígbà wà àti olè níbo náà lábẹ́ sàrà kàló jẹ́ sàrà.

kíni ti ti ọ̀wá wáyé. kọjá sí pé àwọn àrùn bá ìṣubú àwọn ẹni tí wọ́n ní olùwọ̀ tó ń ti lọ́rùn. wà ní àkàrà àtàwọn ẹni tí wọ́n ní wọ̀ yẹ́yẹ́ èé wá sí tí wọ́n bá ọ̀fúnwọ́ akọ́lé ìwọ̀n ìdìbò. nípa ọ̀rọ̀ ẹ̀sẹ̀ tí wọ́n lọ jáde lẹ́nu ọ. àwọn ọ̀rọ̀ bá mi àwọn tí wọ́n ọrụ lọ́ọ̀ tí wọ́n lò èyí ti ọ̀rọ̀ fún ọ nípa ọ̀rọ̀ ẹ̀sẹ̀ tí wọ́n lọ jáde lẹ́nu. àwọn tí wọ́n jẹ́ ẹni tí ọ̀rọ̀ fún ọ nípa ọ̀rọ̀ tí jáde èyí ti káwọn jáde ọ̀rọ̀ fún ọ. Lépa ọ̀rọ̀ ẹ̀jẹ̀ tí jáde lẹ́nu wọn, ọ̀nà kílíkì ló ń sọ àti oúnjẹ àárọ̀ tó ọjẹ. Èyí ti káwọn ẹ̀jẹ̀ yẹ ọ̀pọ̀ fún ọ. Tí ọba wa ti bẹ́ẹ̀ tí ọ̀pọ̀ fún ọ tó sì ti lọ. Lálẹ́ ìsàmà àlọ́ ìjàmbá ọ̀rọ̀ òkú. Yorùbá ló ń ṣe yẹn. Àti kọ̀ọ̀kan kọ̀ọ̀kan rẹ̀. والذي تنظر قد تكاك كما بيان أتقد أفاق ìdìbàjẹ́ lẹ́kọ̀ọ́ máa gbélé láì lè lè sàkàkọ ẹ̀ sí àǹfààní àtẹnudọ́gbẹ̀bàjẹ́. àtẹnudọ́gbẹ̀bàjẹ́ sì yà máa kó sínú. olólùwọ́ máa fi yọ́nà tó ti sẹ̀kú mi lẹ́sà láwọn ti máa tọ́jú ẹ̀dínlẹ́kọ́ láwọn ti lù ọ́ ẹ̀fẹ̀ rú wa náà kan ẹ̀tọ́ àpò ara ẹ̀ tòlùkẹ́ lọ́la ṣe á ìṣe pẹ́ẹ́lí tó máa lò lò ní pẹ́ẹ́lí tó wọ́n máa lò yọ sàbára ẹ̀ yọ sàbára òkò lẹ́nìkan máa ń fi ìwé ọ̀rẹ́ àgbà tí ó yà ọ̀rẹ́ fíwárí ọ̀rọ̀ tí ó yà gbà tí ó yà ọ̀rẹ́ fíwárí tí ọ̀rọ̀ tí ó yà gbà tí ó yà ọ̀rẹ́ fíwárí. èyí ń ṣe pàlàpàlà ní ìdáhùn ìyàwó pé bíbá tí ẹsẹ̀ yẹn bá dé ẹni ọjà kẹ́kẹ́ wò lọ ni ó mú jẹ nínú yà ẹni tó ń tẹ̀lé ẹni ọjà ẹni bẹ́ẹ̀ káwọn wá ẹni tó ní ẹ̀dá ẹ̀rẹ́ ni kó tó ti sílẹ̀ rẹpẹtẹ báyìí ẹ owó ti jáde rẹpẹtẹ báyìí ẹ owó ti ti lábú rẹpẹtẹ báyìí nígbà tí a bá dé yọ ọ̀tà bára yọ ọ̀tà bára ẹ láti lè tó tó wọ́n wà lọ́wọ́ olóyè fáyọ wípé olùyẹ jésù jẹ ìṣòro ìta àgàdà àwọn sọjà kẹwàá wá jà sábà lónìí tó bá wá sí bẹ́ẹ̀ tí wọ́n wá yóò fún sáfùmí àwọn ìdè wàhálà pẹ̀lú ilẹ̀ bá rí mọ́ àwọn ẹni àkọ́kọ́ wọn àtàwọn ẹni gbẹ̀yìn wọn. Ah wọ́n bá ti dé lọ sí ìjọba lọ́wọ́ àtúntò àtẹ́tẹ́ àkọ́kọ́ wẹ̀ ìgbẹ́ yìí wọ́n. àwọn tí ò sí láàrin wọn ìjọba nílẹ̀ ọ̀pẹ̀ ìdájọ́ ti pé wọ́n á ké kánú ṣe aláàbí ìdájọ́ lórí àdéhùn wọn. ẹ lọ sí àwọn àdúrà yìí. lórí àdéhùn olùwàgbẹ́ká ló kú sí ẹtún fi àníyàn ẹ̀kọ́ wo lọ ọjà kábà lóko ìlòmídé ga tó ti lọ rí bẹ́ẹ̀ síbi kábà àwọn ẹ̀ lọ́wọ́ olú òwò àti ìyàwó gbèrò lágbo ẹgbẹ́ ìfọ̀ òfin bá tiẹ̀ lọ́yọ̀ òwò kọ́ wà wà ọ̀gá lọ ọjà kábà lóko ìpawó lẹ̀ kú nínú ni ọlọ́wọ́ àti olùdíje dáadóri dáadáa níbi. sórí máa bẹ́ẹ̀ ọlọ́run tí wọ́n bá pẹ́ kọ́ wá dá ní kọ́ bá sì dá kó fẹ́ bí àwọn ọ̀rọ̀ bá nílé àwọn ọ̀rọ̀ bá nílé ọ̀rọ̀ àwọn onímọ̀ tí wọ́n ti kẹ́kọ̀ọ́ wálé àhàdá àtàwọn àbá tọ́ba yẹn ti kọ́ bá dá tí wọ́n bá ní kọ́ báwọn ẹni yẹn kúrò nínú ọ̀rọ̀ ẹ̀sẹ̀ tí wọ́n lè mọ̀ fún ọ lórí ìṣe àárọ̀ kò bá ti dá tó bá ti dé ìwà tí wọ́n lè dé láti má fi rẹ̀ lábẹ́ níta àtúntò àwọn kókó nínú yìí. àlejò náà lè sọ́yìn ká kọ́lá ń sàdúrà wí àbúrásẹ́ ọ̀dì ọlọ́run sálà àdúgbò ó lè àrùn bá ìjì ó lè sọ wọ́n rẹ̀ ìyẹn àwọn ọlọ́run bá wí ní àwọn tí wọ́n dí bọ̀ tí wọ́n ti lówó wọ́n wá rẹ̀ tó sọ̀rọ̀ ẹ̀ tó ṣe àárọ̀ wọ́n wò rẹ̀ báwọn ọlọ́run bá wí ní àbúrò ah, ni wọ́n ṣe ọ̀. aburú wọn ṣe nípa pé wọn ó pa àwọn ènìyàn tí wò kọ wọn nípa pálapàla tí wọn lóye. bọ́ọ̀lù wọn bá sọ̀tọ̀ sọ̀tọ̀ bọ́ọ̀lù wọn bá طلب السرير سبب لقد عبد الله بن عباس وذكر جاية في تعمير الشكوك آية لولا يتعاقب رب الشجون والأحلام أتبقى بعضها تشون لبعض يتبقى قولي كوالا كما قال يبقى يجب kò ní kó níwájú ọlọ́run bá sùhánù fún ìdáhàlà lórí dáwọ́ àwọn ọdẹ nìkan kọ́lá kò ní sí láàrin ẹ̀sọ́lọ́ ẹ̀sùnmọ́n òbí mọ́ ọkọjá pé ọdọ́lọ́wọ́ sọ kò yé fúra rẹ̀ ẹ̀mí ọba èèyàn nípa títí àríkò ló ti kó jọ nínú pàtàkì tó wà nínú sáàbù àyè gbogbo ohun tó wà nínú sáàbù ló gbé àdéhùn ayẹyẹ tó ti gbẹwọ. Islam á tún ẹwò lórí pé tó bá fẹ́ lówó Islam ni ọba lò ó. ṣùgbọ́n lówó lọ́lẹ̀ sọ̀dà. ọwọ́ lówó tó Islam ò ní fi ọ́lẹ̀ òfin ọwọ́ àkówó yẹn pamọ́ kó kí ni pamọ́ bò ó. bóòlù ló fẹ́ lọ. tọ́ ọ bá jẹ sórí ara ẹ tán tọ́lá lórí àwọn lórí ọmọ tó sádáka fẹ́ fáwọn ìlú ìlú òní ti máa lẹ́bí ẹ̀ bí ìyẹn bá fi lè sin láàbùrù ìyá tó tẹ̀sí láàbùrù rẹ̀ èyí ò ní kó wá ní ọlọ́run subhanahu wa ta'ala anabi sọ́kọ́lọ́ sálálọ́ lọ́rẹ́ ọ̀ tí wọ́n á fi bí ní ẹ̀rí nípa ìbọn tó lé ìjẹ́gbà tó lé lọ́yẹ̀ tó kìlò olùsèwádùn ẹ̀yìn wáyé lónìí lèmọ́ ńlá ayé àná igbe ẹ̀yọ̀ kẹ́kọ̀ọ́ bá jẹ́ tẹ̀lé sí ọ̀mọ̀ ṣùgbọ́n ìgbé mi ọmọ ajẹ́ tẹ̀lé ọmọ tí ó lọ́kàn náà abẹ́lẹ́ bẹ̀rẹ̀ ló wà á ní kó bẹ̀rẹ̀ lè ẹ̀ làwọn àmàlà àbí làwọn àmàlà yìí yóò mọ̀ àtàkùn. بالقبيح أو بعد الوعدان ẹni tó ní mọ tó ti pé mọ tó ti kù kì í ṣiṣẹ́ olóró ọkọ òdodo fún pàápọ lọba wẹ ọ̀rọ̀ àwọn tó ti bàjẹ́ owó rẹ ọkà wọn lọ́wọ́. irúfẹ́ ti bẹ́ẹ̀ tó ní mọ tó lóye wọn á jẹ́ bí àwọn tó ń jẹ ọ̀nìkọ̀ọ̀fẹ́ yíyà. ayẹ̀ wò láyé àgbáwé lọ́wọ́ náà lọ́wọ́ á lè fi kọ́ ju gbogbo àwọn ẹni tí wọ́n fẹ́ pẹ̀lú yé torí bí ẹ bá fẹ́ lọ sí wọn àti ẹ̀tọ́ fẹ́ gbé sí èsì lọ sí ilé kí wọ́n bá lọ. òní pé kí wọ́n túbọ̀ lọ kí mo lọ fọ́ ìmọ̀ yìí láti kọ́kọ́ gbé àìmọ̀ fẹ́ kó lù mí sí ayé lórí ìdájọ́. kó lè pé bí bàtí lọ́wọ́ báyìí máa fi àlàyé náà sí ìrọ̀ lórí àrídájú. lẹ́yìn ìdílé kó bá ti gbé àìsàn kó lórí àwọn èèyàn èdè káwọn lọ́wọ́ lẹ́la báyìí wọ́n ti dájọ́ àádá ẹni dájọ́ àádá lẹ́yìn ìdílé wà láwọn ọ̀nà sọ́jìkù lọ́ọ̀hà pété pété kàlẹ́ yára ẹ̀yin tẹ̀ ẹ̀rọ ẹ̀lọ́kọ́ wọn. ẹtì pẹ̀lú yìí tọrọ ẹyọ ti wàhálà lórí kó láti kú gbọdọ̀. ẹ̀sùn tó ló ń bá oúnjẹ lọ́kọ̀ ìpàgọ́ àti náà bá ti kọ́ náà wàá lò ó. èyí ojú kó wájú ọlọ́pàá kéèrè nípa àwọn ẹ̀ ìmọ̀ tó lọ yìí tó lè fi lò. wàá ló bí ipa lórí gbólọ́tẹ̀. gbólọ́pàá ní ọjọ́ orí ẹ̀ níbi yẹ kẹrẹ ní balabala yẹ ìgbà wà bí wọn fi ẹyà lọrọ rẹ kó lè wọn àpàdé ìgbà tí èyí sábà padà lọ́bẹ̀ èyí lọ́bẹ̀ ìpadà tó lè padà lọ. Làbọ̀ ní dáná àyíká àtàyọ̀ sẹ́yìn kò tó jà á tó ìlà òkú àká. ويعود إليه قوم شباب أورثني أي هذا أجل يمتلك الزجاج يقولون فوق فوق فدا وقاسم إذا فعلت فسوق للصبر ويعود شيخ التنقل لنا قدوة فدا في شباب الحج قدوة لنا أفتت كل مرة wọ́n bẹ̀rẹ̀ pé bẹ́ẹ̀ bá ti sílẹ̀ ní ẹ̀ka tó ti jákujàku kò lè kọjọ́ ìyọ̀kọ̀ wọn láti tọ́lọ̀ wọn wà lóko. sọ̀rí pamẹ́ àyà ìyáyà ẹrú gbàdí gbogbo ẹni tó bá nínú ọ̀tún lólóyè tó tẹ̀lé ní sọ́ọ̀tì ìyẹ̀ntì ọ̀hún àpẹ̀lẹ́kì àyà ìyẹ̀ gbogbo nígbà wí lọ́dún ọ̀la ẹ̀yẹ àkọ́kọ́ ọ̀la ní ìlú ọ̀dà ọ̀la ọ̀la ọ̀ aláwọ̀ ẹni tí wọ́n bímọ tí wọ́n ń lò wọ́n báyìí tí ní ṣe tí o lè kọ́ báwọn ènìyàn ní ti ọ̀rọ̀ ẹ̀sẹ̀ tí wọ́n ń lọ wà á kéde ní wọ́n ń sọ àti oúnjẹ aráàlú tí wọ́n jẹ èsì tí wọ́n ọ̀pọ̀ fún ọ ẹ̀ tí wọ́n lè ṣàlàyé fún ọ wípé ẹ̀jẹ̀ yóò rù tó bá kọ sí i lára àdẹ́rẹ̀ yóò lọ́wọ́ àkùsọ̀ sí lára pẹ̀lú ìṣẹ̀ àárọ̀ ọ̀dẹ́rẹ́ ọlọ́run àti ìdá lọ́lọ́run tó fi yọ. olóṣèlú náà bá tó sí rọ́ọ̀tì ọmọ ọmọ àti àgbà ọ̀rọ̀ ọ̀dọ́ rẹ̀. owó wọlé obìnrin àti ti di òkèlè gábẹ́rẹ́ àwọn akẹ́rẹ́ tó gbọdọ̀ tó ní bẹ́ẹ̀. òun yẹ lẹ́wọ̀n fẹ́ẹ́ kẹ́ ló mọ olùkọ́ kẹ́kẹ́ yẹ olùkọ́ kẹ́kẹ́ ni. ọwọ́ àtúntò ẹni yẹn wá padà fún mi lórí ẹni ọlọ́run yẹn áá arákùnrin ọ̀dọ́ gbé wá ní lọ́ọ̀bẹ̀ sí ni kọ́ ọ̀rọ̀ pé àtúntò olùkọ́ tí wọ́n yẹ wọ́n lò lè kọ́ ọlọ́run bí lọ́kọ̀ lọ́kọ̀ ni àwọn àbùdí lọ́kọ̀ àwọn akọ̀ ọ̀dà tó lórí bẹ̀ lórí bí ìjọ àjọyọ̀ sọ̀rọ̀ wọn àwọn ọ̀dọ́ tó lè rẹ̀ ìlú ọba sọ ní lára pẹ̀lú ti àárọ̀ gbogbo wọn kú kẹ́gbọ́gbọ̀ ọyọ́ àlọ́ bẹ̀rẹ̀ ọlọ́ ẹ̀rẹ̀ ìlú ọba sọ ní lára látọ̀dẹ̀ àárọ̀ fọ́ọ̀tẹ̀rù àwùjọ ẹ̀rẹ̀ ìtẹ̀lọ́lọ́wọ́ ẹdìjọ wọn kò lọ wọlé ẹdúgbò ní olówó yọ ẹdú ìjàmbájú lánàkárà ẹdí parọ ìjà yìí tàbí ìyàwó yàwó ẹyẹ tí màmá yìí ti fi títẹ gbogbo owó jì lóde ìlànà ìjẹ sára tẹjẹ bá pọ sí i la àwọn tó bá wọlé ìjẹjẹ lé pọ àbọ lọ ọlọmọdé láti wọlé ẹ̀jẹ̀ pọ̀ sí láàrin àkórí ara rẹ̀ pọ̀ sí pẹ̀lú tó tó wà láàbùjẹ. fọ̀tìlẹ́rọ̀ àwùjọ àti ìjọba náà wà bàjẹ́ sábà nílẹ̀. ìwà ti táwọn olùkọ́ yẹn tí wọ́n ń lò wọ́n táwọn ti kò dódó tí wọ́n ń lọ́wọ́ lọ́wọ́ tí wọ́n nílé kọ̀ọ̀kan níbi ọ̀rọ̀ ẹ̀sẹ̀ kò nílò kọ̀ọ̀kan níbi ìjẹ̀ àárọ̀ tí wọ́n bá ti bẹ́ẹ̀ tí wọ́n kọ̀ọ̀kan لبئسما كانوا يصنعون ابن يقول ابن ابي حاتم لقد يا جمل يا عبور قال علي هو ابي طالب قال خذوا خذوا بقرة قرن حرم هو أيها الناس إنما هلك من كان قبلكم بركوب يوم المعاصية ewu tó kó parun báwọn tó ta sí òun ni máa kùlé ẹsẹ̀ wọn ìmá kùlé ìyàpá tó kó parun báwọn. wọn lọ yẹ kí àwọn ọmọ báyìí yóò lò àwọn onímọ̀ tí wọ́n tó kọ̀ wò lẹ̀ pọ̀ fún ọmọ àti àkàdá àwọn àbá àti ọ̀sán tó wọ́n lò sí wọn pọ̀lọ́pọ̀ sàwọn ọ̀dọ́ fìmọ̀ ààfin ìgbà tí wọ́n wá pọ̀ sínú lórí ìyapa yìí afa lásìkò ìlọ̀wọ̀ fúnra ìyá ìyá wa gbà wọn mú fọ́ọ̀mù lè máa lù mí fọ́ọ̀mù lè máa torí bẹ́ẹ̀ ẹ máa pàṣẹ dáadáa kó tó níyà wani hawa ka ẹnìyà kọ ìgbàjẹ ẹwà kọ pálapàla kọkà ẹyẹ ẹsìn àdìgbò lẹsùn lẹsùn ìnẹgbẹlà kìíní kóló ti pé yọ sọ̀kalẹ̀ irú tó sọ̀kalẹ̀ sáwọn ẹnìyẹn. wáyà kẹlẹ ọmọ yìí pé alihamudu màlúù ìpàkẹ dáadáa wọ́n dáhìí àdìgbò ìkọ̀jú bá pálapàla ìgbàjẹ láyà kìlọ̀ orí tó kò lè jáde pé wọ́n ti bá ìṣe wá àti káwọn èèyàn tí wọ́n máa jẹ̀rì sábọ̀ nítorí ẹ̀ lè yóò fi tò. pàápàá jù lórí pé ìlú tẹ̀sẹ̀ ìlú rìbá ibẹ̀ wọ́n ti dúró wọlé tó ọba tí wọ́n sọ pé rìbá ọ̀dà ó tún kọ́ ọmọ fẹ́ tó fi ni ẹ. kò sí ìpàṣẹ dáadáa ikọ̀ nípa pálapàla là kì í sòrò lọ́pàá ibi ọ kó ló lè ká ti fẹ́ lórí ọ̀rọ̀ gbọ́dọ̀ fún owó èlé náà ìfọwọ́ náà ló owó tó ní gbogbo náà yẹn ti jẹun láwùjọ yìí owó àtúntò bá ń lè láyé jẹ ní ẹ. ìkọ̀ní pa pálapàla bí àwọn ẹni tí ń dá ilé ọtí ilẹ̀ aburulẹ̀ yìí dálẹ̀ àdìgbà ọlọ́dún lọ́pọ̀ lórí ti sọ̀rọ̀ yẹn àwọn ẹgbẹ́ rẹ ti sọ̀rọ̀ náà wà pa mo ní òjò rí bá ti ṣe yìí ìpàṣẹ lálẹ́ ẹ̀kọ́ nípa àgbà tí ó lè sọ fún mi ẹ̀ mára sí. bákan náà wọn láyò kọ́rọ́ nínú ajára kò sì lè sún ọjọ́ òkú rẹ̀ mọ́ ẹ̀. ìgbà àbá yẹn gbà tí wọ́n máa sọ bàjẹ́ láwọn yẹn ti gbogbo gbà kó lè yẹn ti pẹ́ láyé bẹ́ẹ̀ náà aláìrọ̀ ni. tọ́lá ẹgbẹ́ mẹ́rin èyí ti ká nàbì ní òwúlò àdúrà ọdún tó lò láyé màálé fi ti tọ́lá tó lọ. lórí pé ṣé wàá ti dé ẹtì ní pálapàla orí ẹbí jẹ máa ń lò lẹ́yìn ìjọba ọlọ́ ẹtì ní ẹbọ. ó ti lò wúlò fún ẹgbẹ́ wọn lùkà tó dà lọ sọ̀rọ̀. ikọ̀ nípa àbàjẹ́ tí ó jẹ kẹ́mi fún òun yóò ti sọ yẹn ní tálákà ìgbà nígbà tó máa ń lọ wọ́n káwọn olówó fúra lówó ọ̀dà káwọn yóò wá fún un àdìgẹ́ tàbí àtẹ́ni ní sọ́ọ̀tì. torí rẹ̀ sáyà tó lọ ṣáṣà ni yóò máa lọ sọ yóò máa tẹ̀lé tó kù àwọn kele wa lè tẹ̀lé lọ́wọ́ ká sọ àwọn kele wa lẹ́nu lọ́wọ́ tó bá jọ wọ́n máa lọ lè tó tó ọ̀pọ̀ kele ká. ìpàtẹ́ dáadáa ìfọ̀yín máa wà bá yóò ní ìrẹsì sọ pé kọjọ ń wíyà gbàtí ìjọba bá lọ sí ọ̀rọ̀ yóò tọ́lọ́ bá ti kádàrá fún èké yóò ní ilé ìlú rẹ̀ àìdíyàwó olùmọ̀ pẹ̀gbẹ́lẹ̀ kan náà bọ́ọ̀dù pàṣẹ àwọn ti náà ti kú káwọ́ òsì lórí nínú wọn ni Abdullahi Abdullahi Rahimahullah. وعلم كبير وأولياء هو الكريم ولي بمولي هو العفاوة قد جاء يسوس الجهاد الأول وذلك وضرر إلى أن يكون ولد الإمام أحمد رحمه الله تعالى فقد ما لم تكن بواكب يدخول بلوى يراها níbi tí wọ́n bá pọ̀ báyìí wọ́n ti mú jẹ dání ẹ̀kí ìyá tó bá dẹ̀ lọ fún ẹ̀ ló bá rẹ̀ lọ́wọ́. tó nípa bẹ́ẹ̀ ká máa pàṣẹ dáadáa yẹn láti máa pọ̀ ara yẹn lọ́wọ́ bá kàdà wá sí ajẹ́pẹ́ bẹ́ẹ̀ wọ́n bá pẹ́ láyé fún mi bí ẹ bá pẹ́ láyé. lọ́wọ́ làwọn èèyàn ni wàhálà rẹ ti pọ̀ jù ó pọ̀ jẹ́ màá ń yẹ ìbílẹ̀ ló ló kú tó ló ti àtọ́nà nǹkan àrà fẹ́ẹ́ lè lò ipa fẹ́ dáadáa ipa ìwà àbáyé ó ti yàtọ̀ ìwé kọjọ ayé wúwo alẹ́wọ́n fún akadọ́ ẹ̀kọ́ mọ́ látọ̀dọ̀ ìjẹ́rì ẹ̀ wọ́n lè ti ọlọ́run tó kó sí ìjọ̀kan yẹ̀kúrú bẹ́ẹ̀ náà tó rí nìkan yá àmọ́ ibi náà rà tó fi báwọn kí wọ́n wà láàrin àwọn ìjọyà àwọn tó yà pa ọlọ́run tó kà á tóbi ìgbìmọ̀ àbúdá tó ti rí sí àwọn ẹgbẹ́ tí wọ́n ti di ni wọ́n lápọ̀lẹ́ wọn wá ṣèṣì àwọn ènìyàn pẹ̀lú tí wọ́n ti bá wí fún ọgbẹ́ ìdílé. إلا أصابهم الله منه بعذاب àdúgbò gbogbo ti yàwó bàjẹ́ àwọn tó dákẹ́ ẹ̀rẹ́ ìyá ọ̀dọ̀ náà. ẹ̀wọ́n àti àbẹ̀yẹ ìrìnàjò kò jẹ́rẹ́ ọ̀dọ̀ lọ́dọ̀ láàyè. ولا النبي صلى الله عليه وسلم من راى منكم منكرا فليغيره بيده ẹjọba ní kókè àwọn ìsọkè kọ sọgbà mọdájú ẹ dáadáa pẹlẹ ẹgbẹ múkàmù fi ṣẹlẹ̀ àkọlé làákàyè fẹẹ gbà lóòlù gbà á bẹ lóòótọ́ kò fi lẹ́nu ẹjí làákàyè gbà lóòlù ẹwọn káwọn kankan pẹ̀lú ẹgbẹ òfin ẹtí pé ní àárọ̀ ṣùgbọ́n ìdáwà ló dáwọ́ òfin ní àárọ̀ ẹni ọba rí gáàrú tó tọ́ tó má bọ̀ dájú pa ẹ̀ ọkọ̀ wẹ̀ tí ò bá lágbára kọ́ máa wí tí ò bá lágbára kọ́ kọ́ kẹ́yìn ìyẹn bímọ nìkan lè àtàlàyé ṣe àgàrà wọlé fúlá àti àyípadà síbẹ̀. tó nípa bẹ́ẹ̀ àwọn tábàárí jọ̀kan alẹ́ yẹn kan tó wà láàrin àwọn ọjọ́ àyẹ̀fẹ̀ parí àwọn èrè jọ̀kan tó ti pín bẹ́ẹ̀ láàrin àwọn ọjọ́ yẹn àwọn tó ń yapa ọwọ́ ajá sí báwọn ni wọ́n ti ti tọ́jú pàtàkì ẹ̀ẹ́dì wọ́n ò tún mọ fún ọ níbi ẹ̀sìn wọn tí wọ́n bá sọ̀rọ̀ sí wọn wú kó ti fẹ́ kó ọ̀dọ́ gẹ́gẹ́ wọ́n kẹ́ kó wọlé ní ìfọ́ wọlé ṣe é bẹ́ẹ̀ náà ṣe é ṣe é bá àwọn ẹ̀sìn tí wọ́n á tọ́jú ọ̀wọ́ gbogbo ẹni tí dákẹ́ fún káwọn yọ ọ̀sọ̀rọ̀ rẹ̀ yọ ọ̀sẹ̀ ìyàwó rẹ̀ torí bọ́ dájú pé kò ní lọ fún ìlú bíi fáwọn ìyàwó rẹ̀ àtọ́mọ́ rẹ̀ tọ́ba ti gbogbo tó fi káwọn ọmọ rẹ̀ tó yàrá àwọn ẹ̀ ń kọ̀ ta ọ̀ tó kí àwọn ọ̀dà rẹ̀ dúgbòrò tẹ̀sán gbogbo wàhálà ìjọ yóò tó báyìí pé bẹ́ẹ̀ lànà àwọn tó ń dẹ́sẹ̀ tí wọ́n ti di yìí tí wọ́n lápọ̀ ní tí wọ́n ní sọ pé ẹbí rí tí wọ́n wá sọ bẹ́ẹ̀ fọ ìyàwó bàdínà ìyàwó náà. wọ́n ní kó akọ́dù wọ́n jáde sí ìlú wa bèrè hàn lọ́jọ́. àbùdá kó o ti lábọ̀ sí ẹ̀rí ọ̀ ó ní gbogbo òṣìṣẹ́ ọlọ́run àdúgbẹ́ láti ṣe kìlọ̀kìlọ̀ láti ṣe ìdí ó dáhùn yẹn ṣe bíbàjẹ́ wọ wá síbẹ̀ àtúntò pé kí ọrọ̀ àti dé báyìí ìyàwó náà wọ ọ̀húnlá ẹni ẹ̀kú ojú wọn tó wù láyé wọ́n jí àìdákẹ́ àwọn táwọn jí àwọn jí ẹ̀sìn. bẹ́ẹ̀ ló ti máa yọ ọdún ìjọba ti gbé wa bíbàjẹ́ kó lù mí káàkiri káàkiri nígbà tí wọ́n lè ti jọ ọmọ yìí tó o sì láwọn ọmọ ó lè máa wọ àwọn ìyàwó àtàwọn ọmọ tí wọ́n ti kó bá ti wù wọn wá sí ìlọ ìlọ wọn. àwọn ọ̀rẹ́ ọwọ́ àti àdéhùn àbúlé ìbùdó ọlọ́run رضي الله تعالى عنه وكلكم راع وكلكم مسؤول عن رعيته gbogbo ipa sábẹ ni a gbogbo ilẹ̀ láti máa fi nípa àwọn ìtàkùn sọ ọkọ lílé rẹ tí gómìnà ti o ti ìjọba yẹn ákèrè kó ló ti mójútó ìyàwó àtàwọn ọmọ rẹ bẹ́ẹ̀ náà ìyàwó bóòlù ti darí ilé ọkọ rẹ bí àtàwọn ọmọ rẹ alẹ́ bí sọ́lọ́ lọ́wọ́ àrùsọ́lá wọ́n ní bẹ́ẹ̀ náà ní àbí aláṣẹ wọ́n á fi bá ọ̀dọ́ wà lẹ́yìn ẹ̀kọ́ ló ti mójútó wọn tó jàmbá wọn ọwọ́ àtúpalẹ̀ pé wọn kó ló gbọ́rọ̀ ẹ̀yìn wọn kó ló gbọ́rọ̀ àrùn ẹ̀yìn gbogbo yín pátá ni a kún sọ olúkúlùkù yín náà láti máa gbé nígbà fún yín sọ yẹn kú lẹ. àhàfíjọ ha àwọn ọ̀sán jẹ́ àhà tó tọ́ ọdún tó tọ́ àbúrò aláàrẹ̀ ẹni bá tẹ ọlọ́run sí ìwà ìgbéyà ẹ̀yìn alẹ́ sí ìlànà àwọn olókùn. أنفسكم وأهليكم نارا وقودها الناس والحجارة عليها ملائكة إلى كل جاد لا يعصون الله ما أمرهم ويفعلون ما يؤمرون ọlọ́run bá ní ẹ̀yọ́ nígbà tó lọ́dọ̀ ẹ sọ́ra yín wà á ní kó lẹ́rọ ẹ̀sìn táwọn ará ní ilé má wọ̀ọ́dá. nítorí pé mẹ́ta wí èèyàn ní àwọn kèfèrí ní wọn bá fi kó lẹ́yìn àtẹ́sùn sílẹ̀ yẹn ìyàjàlè kò bá àwọn ni wọ́n fi kó lẹ́yìn wà ní ìyára òkúta ni wọ́n á fi kó náà yẹn òun náà ní àwọn òrìṣà bí àwọn èso tẹ́lẹ̀ àbúrò olóòtú àwọn òkúta ajé gbogbo àwọn òkúta wọ̀nyẹn àwọn òkúta rìbìtìrìbìtì wọ̀nyẹn àwọn ni wọ́n fi ṣe kéré àwọn ni wọ́n fi kó lẹ́jọ́ yẹn. àti báwo mọ̀lá yìí kàjọ bẹ́ẹ̀ ní ilé yẹn ló ń gbé ìlànà ìdáàbò àwọn mọ̀lẹ́kà yẹn ìbínú wọn lágbára pọ̀ ṣìdá wọn sì ṣe gbogbo. tọ́lọ́gbà ti pàṣẹ pé lágbájá ẹjẹ́ níyàwó òní ìpínlẹ̀ àti ojìyà ẹ bọ̀ fáwọn aláyé tí wọ́n bá lágbájá sábà ń jẹ́ ní àdìsẹ́sì ìṣẹ́nu lójú bá kó gidi àti wọ́n mú ẹ lówó lé orílẹ̀ táwọn mọ̀lẹ́kà yẹn olú bẹ́ẹ̀ àwọn ọmọ àmọ́ àwọn ọ̀rọ̀ ويفعلون ما يؤمرون àwọn mọ̀láyíkà ìfún oníyàtọ̀ ọlọ́wọ́ ọba àtẹ̀tò pawọ́ tọba délé àlọ́dà rẹ̀ gbáà lé àwọn tó wà lábẹ́ ẹ̀ láì kò sọ́wọ́ kò sọ́yàwó. ibùdó pẹ̀lú ìyàwó ẹ lẹ́ni tó ro kà tó sùn lálẹ́ lọ́ba tán tí ọba ti ro kà tí ọba ti sùn lálẹ́ wàhálà dé o gbogbo ọba rògbò kúndùrè bàbá àlàtí kìlómítà tàbí òru kà kọ́ bàbá àgbẹ̀tì bàbá yà kú kú kìlọ̀ ẹ kò dé oṣù ní ìjà tó ti bẹ́ẹ̀ lọ àwọn ìyàwó fi ro kúrò kò dé ìyọ́ sọ̀rọ̀ àbíyàwó ó ṣe pálapàla ní ìlú lọ́nà pẹ̀lú ẹ̀ kò kírun bọ̀lá rẹ̀ kò sí yọ ọkàn àgbèrè kọ́tà àti orókà ó ti dáwọ́ tó ọba ti darẹ̀ ní kọ́kẹ́ òní yẹn. tọ́lọ́wọ́ bá pàṣẹ fúrúfẹ́ ilé ẹ̀ ọ̀dà rẹ̀ ní ẹ̀ máa jẹ́ níyà. abẹ́ni tó ń lọ́mọ tó lè kó tútù àwọn ọmọ rẹ̀ bí ẹ̀ lọ́gbọ́n wá àwọn ọmọ àtúntì wọn lè kọkọ wọlé fún ẹsìn wọn ti jákujàku láti balabala káàkiri tọ́lọ̀ bá sọ fún àwọn aláìka ẹgbẹ́ máa jẹ wọ́n yá láì àfihàn lọ́wọ́ àbẹ́ àbọ̀rọ̀ fún òní ìyá pa ọlọ́wọ́ máa fi àtẹ́kọ̀ọ́ pa yẹ fún àdúró náà máa yọ sí máa rọ olóòwò bá ti pa wọ́n láti ẹ̀rọ láti. àwọn àtúntì àti wọn ẹgbẹ́ àti mẹ́ta ọ̀rẹ́ ẹ̀ fífẹ́ lọ́rùn gbogbo ẹni tó bá ti dé bọ̀ olùkó ti tẹ̀ ọ́. ọkẹ́ ìdájọ́ wàá tó tó bá ti bọ̀. tó bá bá bára rẹ̀ ọ̀ bájà ti lẹ̀ ọ̀rọ̀ lọ́rùn ẹni tó kàbá fi lè ọba ìjìyẹ lọ́wọ́. ọ̀bọ̀n ti rẹ̀. bọ́ọ̀kà tó ti yẹn lẹ́ẹ̀mí. sáájú nínú ọmọ mùhábà tí ọ̀sán yàtí tẹ̀yọ̀ fúnra lọ́wọ́ ìjọ ní mímọ̀ tó ní mímọ̀ yẹn kìí sẹgbẹ́ àpá àtọ́ba fún nílà fún gbogbo olùkọ́sálásí kódà gbogbo àtọ́rí ló ti fi kọ́ ẹ̀ nítorí ọlá sọ nígbà tí ẹ̀ jẹ́ sọ ha bí ọ̀jẹ̀ yọ̀kẹ́ lọ lórí èèyàn tó ti lè yọ̀kọ́ lọ fáwọn èèyàn máa sọ fara yìí ayé alẹ́ ọlọ́fẹ́ ń sọ ìdílé àwọn yàtọ̀ ní fún wa gbọ́dọ̀ wọ̀ ni wọ́n máa ń wí ìgbéyàwó wọn ti máa ń rọrùn lọ́la fi ọwọ́ ọlọ́run ńlá ìwò tí wọ́n ti di pé àwọn ọ̀dọ́ láti ṣe ìkúrò sí ẹ̀dọ́ ọ̀gá ìwà ọ̀gá. الله مغلولة ذلت أيديهم ولعنوا بما قالوا بل يداه مبسوطتان ينفق كيف يشاء وليزيدن كثيرا مما أنزل إليك من ربك طغيانا وكفرا وألقينا بينهم العداوة والبغضاء إلى يوم القيامة كلما أوقدوا نارا من حولها فتحت أمطار ويسعون في الأرض فسادا والله ọlọ́run ní ọ̀kan láti ní yẹ̀wù ní ọlọ́run bẹ̀rẹ̀ sí ní fún wa ní onípa àwọn yẹ̀wù ibi dandan ọlọ́run ní tẹ̀lé kọ́ máa jẹ́ tí wọ́n ti jọ́ òwe ìdàlọ́fẹ́ yára kí ló pa tàbí táwọn lépe torí pé wọ́n ròyìn ọlọ́run ọba subhanahu wa ta'ala pẹ̀lú ojú òde bí ròyìn ọlọ́run tọ́lọ́ ọba ga ju lọ ní kíga tó pẹ̀lú bí wọ́n ròyìn fọ́nà ọba áwùrí àwọn yahudi láwùrọ̀ bí wọ́n ti ròyìn ń gbà bí wọ́n wọ́n láwọn làwọn mọ̀rọ̀ wọ́n tún wá sí ọlọ́run ọba láwùn pẹ̀lú náírà tá a yìí. ti wọ̀ kọ́ láti tí wọ́n pera wọn lọ́mọ lẹ́yìn àtẹ̀bí musa àlejòlá tó sàlám sàtẹ̀bí musa lọ́kọ́ wọn nílé yẹn ajẹ́jọ́ wò sí lórí ìlànà rẹ̀. wọ́n ní ọmọ ọlọ́wọ́ la ìmúta ìdí tí ọ̀dẹ́ gẹ́gẹ́ àlejòlá tó sọ́dún náà wọ́n ti sọ owó sọ́dún fáwọn olọ́lọ́run. wọ́n lọ́ọ́ yẹn tó fi máa ń sọ ọlọ́run pẹ̀lú tí wọ́n sọ yẹn ló lákà yìí kí àwọn kẹrẹ́ ní stroke ti fún wọn lọ́wọ́. rọ́bà lọ́sẹ̀ ó ti gbọ́wọ́ ju wọn kẹrẹ́ lọ èyí sọ lọ́run kẹrẹ́ ní ọwọ́ rẹ̀ kájọ lórí náà. ẹ wọ́n ní àfọwọ́n tó lẹ́sìn àbájọ yìí pé ọ̀rọ̀ tí wọ́n ń sọ yìí kì í ṣe ohun tí wọ́n gbà lérò ni pé wọ́n di ọwọ́ ọlọ́run kìí ṣe orúkọ àwọn ènìyàn ṣùgbọ́n wọn kọ́ ọlọ́run lọ ni wọ́n pè é láàmú ọlọ́run sì ga jù bẹ́ẹ̀ ẹ̀ wọ́n ní ọ̀gá náà fún akọ́ ọ̀gá náà tó ti lọ́yọ̀ tó sàpá ọlọ́run akọ́ ọlọ́run lọ wọ́n lẹ́yìn sẹ́yìn àdìyẹ ẹ̀jẹ̀ kàmá fúlẹ̀ rẹ̀ má sọ̀wọ́ rẹ̀ sí ewu tó ní ìlà àbùdókítà tó ń sọ báyìí wọ́n lẹ́yìn ó ti gbọ́dọ̀ tẹ́lẹ̀ kó lẹ̀ lọ fún létí tẹ́yẹ́yẹ́ ọ̀tẹ̀kẹ́ ń dá màlúù bá màlúù rà kọ́ máa padà jókòó lẹ́ni káàmù tó padà sàbámọ̀ nínú fífi islam náà sọ nìyẹn asọ̀pẹ́lẹ̀ kan náà islam máa wá di bóòlù ti kówó lọ gba tó kójọ bóòlù ti di. ẹ̀yẹ́ wọ́n fi ẹgbẹ́ mi mo kówó ti jọ wù mí máa fún mo lè má nẹ pẹ̀lú ẹni nẹ́kú ọlọ́wọ́ á ti ẹ̀ ẹ̀ kó fóònù jọ ebi kọ́ ẹ̀ kí nẹ́tẹ̀ tàwùsùn máa kọ́ tẹ́lẹ̀ ilé bẹ́ẹ̀ ó ti ní àpà Islam ọba rí lórí ẹ̀ ikú sàbí ó nẹ́ẹ̀ àpà wọ́n lè sọ̀rọ̀ ọ̀rọ̀ ìlú ìlà ìtumọ̀ rẹ̀ ti fa wọn làwọn lọ́lọ́ wọ́n lè wọ́n tọ́jú sọ̀rọ̀ àwọn ènìyàn pẹ̀lú ọlọ́sọ̀rọ̀ sọ̀rọ̀ láti jẹ́ ẹlẹ́gàwọ́n tó wọ́n lò fún ẹni àwọn ẹ̀rú nígbà lérò nígbà yìí á kékeré máa jà wọ́n o. wọ́n ní afọ àwọn ẹ̀yìn torí bọ̀ ó ti tẹ̀rí wọ́n ní wọ́n ní hásù alẹ́ ní kàlẹ́ kọ́ àtàwọn nínú ọ̀rọ̀ mi òbí. bí tálákà lọ́wọ́ pé àwọn làwọn bọ̀rọ̀ ọkùnrin bá lọ́sọ fọ́tọ̀ kalẹ̀ nípa òun yẹn àbí fi fàdíhásù yẹ̀wò ní ẹnikẹ́ni jẹ́mẹ̀ fàdíhásù yẹ̀wò ní wọn lọ sọ wí jáde wípé tálákà lọ́wọ́ yẹ̀wò sílẹ̀ ní ẹ̀ ọlọ́wọ́ tálákà àwọn làwọn bọ̀rọ̀ dúró wọ́n dúró wọn gbàgbà kúlà. ọlọ́run wá ṣe ń dárò padà fún wọn ibi kíkú ilẹ̀ ìwé o àdàpà ọlẹ́ kàdàpà ìsọkúsọ ni o gbólù àti àìdí ìhàn ọwọ́ tí wọ́n fẹ́ rámù ìyẹn ní kí ọwọ́ wọn fẹ́ lé wọ́n sì ti pọ̀ dípò ìdí mú tí ó lè dẹ́kẹ̀dẹ́ bó tiẹ̀ ní wọ́n lóorin ló fi máa lù ú. wọ́n ti ti fẹ́ pèlè wọn ìgbésílẹ̀ sáánù náà wọ́n bá ti jẹ́ sí wọn lọ́dún lọ́dún lọ́dún wọn sọ. Àlífẹ́ ti jà wọ́n pẹ̀lú ojú wọn kọ́. Bóò lè gbé ti jà wọ́n ọ̀dọ̀ àwọn yẹ̀wù sí ilẹ̀ ìrírí àwọn ọ̀dọ̀ wọn lẹ́sìn rí ẹ̀jọ̀ ọ̀dọ̀ wọn lẹ́sìn rí odò ọ̀dọ̀ wọn lẹ́sìn rí ìyẹ̀pẹ̀rẹ̀ lábúrò àwọn èèyàn ọ̀rọ̀ tó tóbi gáàdì gẹ́gẹ́ tó lọ́wọ́ sọ́kẹ́ àbúlá ó sọ sí fún mílíọ̀nù olókè báyìí dára yò lọ́wọ́ ìrààyò tó lọ́sẹ̀ sàkà sí ìrọ̀ tí wọ́n ní ìkápá kẹ́tù ọ̀la ni tọ́rọ̀ bá ní bẹ́ẹ̀ kódà bí wọ́n ní ìkápá kẹ́tù ọ̀la láyé ní báyìí wọn ò ní fún yẹn ní wọ́tọ́ ọmọ bí ọmọ lẹ́nu báyìí ní wọ́n yà wọ́n àwọn wọ́n àwọn yàtúndún náà lẹ́sẹ̀ aláàmà àtàwọn ọmọ lọ́wọ́ ní ìfàlẹ́ àti wọ́n ti ń kẹ́kẹ́ àwọn èèyàn lórí olùtọ́wọ́ ọ̀rọ̀ fún wọn nínú ọ̀la rẹ̀ ọ̀kadà àtẹ̀yìnà àlà ìdára yìí má ní kìtà àbára rẹ̀ nígbà àti fún àwọn mọ̀lẹ́bí àtẹ̀lẹ́ ìbùrọ̀dìm àti fún wọn ní sẹ́ra àti fún wọn ní kí wọ́n ti lè lò wó wà wà àtẹ̀yìnà ọ̀mọ̀lẹ́ka àti fún wọn ní pàpà ọ̀la lórí ọlọ́wọ́ alùpùpàtàlẹ́ mùsùlùmí wọ́n mọ̀ sàdẹ́sù ọba àwọn òkèèdè àlọ́lẹ̀ mìíràn lọ́ alẹ́kẹ̀ẹ́sì àwọn ó padà ti pé òsì ìyẹpẹrẹ ọlọ́run pé lórí àwọn ẹ̀kú ti títí ayérayé ìsọfúnpọ̀ tí wọ́n sọ ló sún wọn lé ní àdáwọ̀ yìí o ọlọ́wọ́ alùpùpù rí bẹ́ẹ̀ bani ẹ̀dá ń bọ̀ mùsùlùmí tọ́ka nìyó ẹ̀kọ́ kẹ́yìn ẹ̀dá. bí mo ti kọ́wọ́ náà ọba títí ti wo ká kẹ́sì tí mo ti kọ́ náà ọba ṣe é ló ti pẹ́. ìyẹn ni wípé ọlọ́run gbòòrò lọ́la ọmọ ọlọ́rẹ ẹgbẹ́ pé kò sí kankan nínú pẹ́pẹ́ ọ̀rọ̀ mẹ́lọ́dọ̀ ọlọ́run. ọlọ́run náà lẹ́nu lé gbé mọ́rin ìbáṣe ìdíje jẹ̀ ìlọ́dì olùdíje tó lè wà èyí tó dábòbò kẹta lẹ́sìn bùkátà lóru wa lọ́sẹ̀ wa àwa nílò ní àwa alájọ ní àwa tó gbogbo lẹ́sìn gbogbo náà lẹ́sìn bùkátà bọ́lọ́lọ́ ọba ti tẹ̀dá rẹ̀ sọlọ́ yẹ wá láwọn sọlọ́ yẹ ní tálákà wà á dákún bí kò lè má ta àlùkòrò gbogbo kẹfẹ́ ń bèèrè lọ́wọ́ ọlọ́wọ́ ọba pátá ló fún yín ebi náà la kàálẹ̀ yẹn fàyín ṣe ọ̀tọ̀ yẹ́nìmọ̀tà lọ́yìn látọ̀ ọ̀tọ̀ọ̀la. tẹ́ bá sọ pé bẹ́ẹ̀ máa ṣírò ìdẹ́ra tọ́lọ́wọ́ bá ṣe ẹ̀ẹ́dúnlẹ̀ ẹ̀sùn ṣàìsàn ṣe ń tẹ̀lé torí bẹ́ẹ̀ àwọn èèyàn ti dábọ̀ lórí fún kàfá alákòóso ìdí mọ́mọ́ sí ìyá aláìsọ̀rin káfá fẹ́ máa kúrò àwọn ẹ̀ṣẹ̀ ọ̀rọ̀ tó sọ ọgọ́rùn yìí wá kẹ́rin lé ọlọ́mà ìbámu náà sọ̀rọ̀ sí ọgbẹ́ bá wọn sọ̀rọ̀ máa ń bá wọ́n ojú rẹ̀ wà fún wa rọ̀bí lórí pé ọwọ́ ọ̀tún ọlọ́run ọba kẹ́kẹ́kẹ́ ìnáwó kò lè dé kí ọwọ́ ọ̀sán ọlọ́wọ́n bá yọ lọ́sẹ̀ lóru òun lọ́lọ́wọ́n bá nìkan lọ́sẹ̀ ẹ̀yin orí ibi bá ti láti tọ́ tó ti dá gbogbo sẹ́mi àtìlẹ̀ ti fẹ́ lọ́wọ́ ọ̀sán ọ̀sẹ̀ ń tòrú náà ìtẹ́ rẹ̀ àdára lọ́wọ́ rẹ̀ bíi alikọ́mdó ẹ̀fẹ̀ lọ́wọ́ rẹ̀ bíi ihun tó dì níbẹ̀ tí ò tẹ̀ sí ìnáwó rárá rárá Allah yìí sọ owó sì ló gbé o ọwọ́ rẹ̀ bíi ó dì yẹn lọ́rọ̀ bó ti yẹ bẹ́ẹ̀ ọwọ́ rẹ̀ bíi ó dì yẹn tẹ̀ sí ìnáwó wọn lé nìkan ó gbé máa ń sì wá ó fi kí ìsẹ́nu ẹ̀dín làkọ̀ yọ kó mẹ́. ọwọ́ ọ̀tún ẹyọ kan tọ́nà ọba àdìkẹ́lá ta lọ fún kékeré ti tẹ láti jọ sí ọlọ́run ti dá gbogbo sẹ́lẹ̀ àtìlẹ̀ ọgbẹ́ ìsì tọrẹ lóru tọrẹ lọ́sùn. ìtẹ́ ọlá rẹ̀ àrẹ àrùtù rẹ̀ sì wà lórí omi lọ́wọ́ rẹ̀ bí ìwádìí ó tún ti nǹkan sí bẹ́ẹ̀ yẹ̀rù pa ọ̀rùn wọ́yà bí ṣe ń gbé sókè ti gbé sílẹ̀ kọlọlọ ọba àdìgbò aláwa ń sọ báyìí pé Ọlọ́run kìí ṣe ní sọba tí ọ̀rọ̀ rẹ̀ ní ti tálákà bọrọ rẹ̀ ti pọ̀ tó láǹtọ yìí ọwàlẹ áńfẹ ìrọba rẹ̀ rẹ̀ dàbò mẹwò ó ń pì kárẹ ìdíje adẹkùn rẹ̀ torí bẹ́ẹ̀ mọ ọ nẹsàlá alẹ tó kìlì bíi yẹsídù yẹhúdà tòmíyánà ọ̀kúra irun tí máa ń sọ̀kalẹ̀ sá sí àwọn mùsùlùmí alẹ́sí fáwọn júù ìta ẹnu àlà àtàlí gbàgbọ́ ni lọ́wọ́ sọ́kè wọn àyè sí dákẹ́jẹ́ bí wọ́n fi tù mọ́ ohun tí láyé lẹ́yìn tàbí wọn fi kà tó bóyá àná wọn kúra. irun tọ́lọ́ wọn bá fún rẹ̀ àtẹ́bí nínú ìdẹ́ra irun tọ́lọ́ wọn bá fún rẹ̀ àtẹ́bí nínú ìdẹ́ra yọ̀ọ́ máa lé sí i lọ́dọ̀ àwọn yahudi abalẹ̀ sídìkele lẹ́tùmọ̀ dáhùn sí hàkì àdá ní kàtàkì yahudi. a ṣe kí ìdíyàjẹ yóò máa sàlẹ̀ sí ẹ̀ ìyẹn ni pé yóò máa jẹ́ ìdíyàjẹ nípa ìdíjí àwọn ọ̀dá rẹ̀ náà àwọn yahudi àtàwọn tọ́jọ́ wọn bẹ́ẹ̀ ìyẹn pé pọ̀tàbọ̀ yẹ̀dá tó ní ìlú ìdílé náà ní kọ́ wà á máa náà sọ́ọ̀lẹ̀ bó ṣe àgbà àwọn onígbàgbọ́ òdodo báyà ṣe ń sọ kalẹ̀ àwọn onígbàgbọ́ òdodo gbà lódodo wọ́n ń ṣiṣẹ́ rere wọ́n ti mọ̀ tó wúlò yẹ̀sẹ̀ àtúntì níbi káàkiri rúnẹ̀ láti rúnẹ̀ lága wọ́n lè fọ̀rọ̀ láti kàtòlè ara ẹ wá láwọn aláìsí gbàgbọ́ sí wọn àwọn ẹlẹ́jà nínú àwọn yẹ̀wò nìyẹn wọ́n sì máa lé sí fúnra àtẹ́lẹ́ àtàwọn ọ̀jọ́ rẹ ìkọjá àlà àti àìsí gbàgbọ́ làwọn máa fi sàlẹ̀ sí wọ́n kàtó wọ́n ní kẹ́kẹ́ bọ́lá ọba tuntun náà ayà mi olùwà nílẹ̀ bí rẹ̀ àmọ̀dún owó dáwọ̀ ti bá a sọ́kà lùkọ́ á sì yẹ ní bọ́lá òun lọ jẹ́ fáwọn onígbà tó òdodo ó sì jẹ́ òòtù fún ọ ọ̀lẹ́dì rẹ̀ láyọ̀ nínú rẹ̀ fi ìta abáde ọmọ ọ̀dọ́ ẹ̀ wá láwọn tí ò ní gbàgbọ́ ìdìbò pẹ̀lú ti wọn ọ̀dọ́ ààrẹ ìdìbò ìfọ́lójú ìfẹ́ ìfẹ́ nínú ojú wọn. أولئك إذا استولى من مكان بعيد àwọn yẹn kẹ̀kẹ́ lẹni tá a máa lò wọn lọ́dọ̀ ẹni bá ti sè wọn ò lè gbọ́ sí ìkọlọ. wọ́n ti wọ́n ẹ̀dá ọlọ́wọ́ máa ń sọ ọdún náà láyà ní pípẹ́ ọ̀dẹ́ tí ó ń gbọ́ náà ní ọ̀rọ̀ ti fà á. ọlọ́run náà sọ kálẹ̀ náà lọ́wọ́ á ní ohun tó máa jẹ́ ọ̀dà. ṣùgbọ́n wọ́n lá ẹ̀ sí ìlú ìlà ẹ̀là àbá alùpùpù àdìyẹ onílé ti ìṣẹ̀kan báwọn alábòsí ẹ̀yà wọn kèfèrú jàdá tó lọ. olólùfẹ́ sọ nínú ayà yìí pé wọn lè dá sẹ́kẹ̀ sí ìran nínú wọn. á lé sí pọ́pọ̀lọpọ̀ nínú àwọn ó bá ń kalẹ̀ fún àtẹ́bí látọ̀dọ̀ rẹ̀ ipò kí wọ́n ti gbàgbọ́ kọ́ńtẹ́ni ọlọ́run ó tún máa wọ́n tún máa ní sí ọlọ́wọ́ bá àlìkẹ́ náà ní wàhálà báyìí náà báyìí náà ó wọlé àdá wa sáwà ní bàbá náà àṣìlá ẹ̀yà òfin ṣe ya. ọlọ́run ní àwọn àjù sí wọn láàrin ọ̀tá ìyàwó yòówù sí àwọn ní àwọn ayé ti ara wọn pa ni wọ́n lè bá kó náà àti kórìíra. bí wọ́n ti máa bá a lọ nìyẹn ìláyọ̀ ìlùkìyàrọ̀ níjọ́ ìwé ìdàlùkìyàrọ̀ ẹ̀rí gbọ́dọ̀ kó ìwọ pé kàtàkù ń jẹ̀mí àwọn polówó ṣẹ́jà ọba wọn pé wọ́n kú ẹ̀sì kẹ̀mẹ́ kẹ́ni wọ́n ti yẹ àwọn ìṣùgbọ́n kẹ́ wọ́n sọ̀tọ̀ ọ̀tọ̀. torí bẹ́ẹ̀ kò lẹ́mọ́ àwọn ọdún náírà lè hàbí àti bá àhàlọ́ àá. torí bẹ́ẹ̀ gbogbo ògbà yóò tí wọ́n bá ti ń dání oko kan lọ́lọ́wọ́ bá wọn pa ìyẹn ní bí wọ́n bá ti ta gbogbo òkú pàjọ tí wọ́n á fi tètè kiri àtẹ́bí gbogbo ògbà tí wọ́n bá ti ń pinnu alákọ̀ọ́rí kan tí wọ́n á fi tó ti ìrìn àtẹ́bí ọlọ́wọ́ bá apá jẹ́ ìdè wọ̀nyẹ ọlọ́wọ́ ajá padà sọ́rọ̀ wọn ìdè lágbóró ara wọn náà lọ́ máa kò lé lórí wọ́yẹ tí àwọn ẹgbẹ́ náà ń fi bàtà àjà tó ti fún wọn tó wọn fẹ́ bàjẹ́ ká lórí lẹ̀ gbogbo ìgbà tí wọ́n bá ń ṣe fẹ́ aburú yà padà sọ́dọ̀ wọn ni ọ̀rọ̀ wọn bá jẹ tó ti rú lérú náà wọ́n kọ́ ọ́ torí bí ọlọ́run kò sí fẹ́ sí gbogbo àwọn òbílẹ̀ jẹ́ tó fi gbàdá ọmọ ní ìbalẹ̀ jẹ́ ọlọ́run ní fẹ́fẹ́ ní tó lóye rẹ̀ bá rí báyìí tó yẹ láti lè sọ ṣe àbá ní bèrè ní ìgbà tó ti dé ìpàdé. Thank you. وعليكم السلام ورحمة الله وبركاته Thank you. àwọn nígbà tó ló mọ tí o máa fi fún kẹ̀kẹ́ sínú tó ti iye méjì pọ̀ jù a lè sọ̀rọ̀ nínú àwọn olùkọ́ tí yìnyín rẹ̀ pọ̀ jù wọn ní a lè sọ mọ́ báràkà torí pé ìbùkún iye olùkọ́ yẹn ti pọ̀ ayé bá mọ èyí ó délé bí wọn ti bí báràkà báràkà ti lọ sùn ẹ wá bèrè pé jẹ báràkà fẹ tún lé yín bẹ́ẹ̀ abájú kò sí lé àwọn òbí là ọlọ́run dá pàjọ gba ọjọ́ ọjà nínú ilé wa tí kò lu àkókò ìyẹn ti pọ̀ jù bẹ́ẹ̀ náà ni kí wọ́n máa kọ́ ọmọ níyà káàrù ìdẹ́kùn ó ti pọ̀ jù tí ìbá kẹ́ni wọ́n ti sọ kọ́kẹ́lì sílá bí ẹni tó jẹ́ bàbá àfàwà hasan basri rọ̀ṣùnà ọ̀gbọ́n ìrànlá yẹ̀sáàrò ìlúgbọ́n yẹ̀sáàrò yìí ọjọ́ ọmọ ọ̀dọ́kúta ni àfàwà bẹ́ẹ̀ ló ń rọ̀jẹ̀ lọ́rùn ìrànlá. àbíkẹ́yẹ sọmọ ní fàlàhù tàbí rọ̀báhù lórí nǹkan tí bàbá àfàwà bìláàlú jẹ́ bìláàlú rọ̀bá rọ̀bá èrè ìjẹni jẹrẹ ó ti mọ̀ lọ́wọ́. náà pé wọ́n bá béèrè fún náà bá jáde àtúntò àpò yóò sì lù lọ adájọ́ kò ní sẹ́rẹ̀ ìjẹnu lé ní. àwọn tó kẹ́wọ́ bá wọ́n olókùn tó padà sílé á àwọn olùsọ ó ti pọ̀ sí. ẹ wá rí bí ìkọ́tọ́ bá tún dé pé o àgbọ̀dọ̀ fi sọ́nà bí ìkọ̀ bá tún jẹ́ bí ìrọ̀ ẹ̀dẹ̀kẹ́ jẹ́ àbínú. كريمان جري رقا وعطا بعيد المسجد والعطا ما تكجل أنا بصل الله صلى أنا عليه ما جي حسن كل ما حسن قومي إيا إيا إيا إيا كاكا إيا كارا كارا أجد الله يو سنان جسها إيا كويلة أعلم أن يجي قصبا بو مصر أجد الله يو دعا أبا كريم المسجد رضي الله عنه رضي الله تعالى wọ́n ní gẹ̀rẹ́gẹ̀rẹ́ ni àwọn akọ̀tún ìwà ènìyàn. sọ̀rọ̀ yẹn bí àgbẹ̀ nítorí pé ikọ̀ wa rọ̀ náà. ikọ̀ padà ìkà àìsàn tí máa lọ sọ ní jìbìrì ìlú tí ìbá mi ìlú wọn sọ tẹ́lẹ̀ jìbìrì ìlú kò rò. ọjà mi lẹ́nu fáwọn tí wọ́n sọ ọkọ̀ padà ìkà. wọ́n èso àtàrà yẹn lòun tí wọ́n ti bá sẹ́wọ̀n tí a ti sàn yìí fún àgbàrá yìí lù pé mọ̀lẹ́kà abúlé ní àgbàrá yìí lù bẹ́ẹ̀ máa wí. kílé tí kò fi sọmọ bẹ́ẹ̀ nígbà tí wọ́n jìbìrì lù wọ́n yẹ ká ẹ lè sọmọ ní àgbàrá yìí. sọ̀rọ̀ tí lọ́mọ yẹn bá gbé sùkúù ti bá ń pa yẹn lù kó lórí sí wàhálà o. torí ká àgbàrá yìí lù wọ́n ti kéde wọ́n ni wọ́n sọ. tọ́jú sọ wọn fi káyé àwọn sọ ní ìsìráfì wọ́n ń sọ kí gbogbo ayé ọ̀pá rẹ̀ fún ọ̀dún sọmọ ní ìsirasí lọ́dún mi sọmọ rẹ̀ yín káà ní sọ. ẹ wàá rí àgbèjì ìfẹ́ wí yẹn wọ́n yọ orúkọ kẹ́kọ̀ọ́ bẹ̀ kòtò ọ̀pá kòtò ọ̀dúnlé ọgbà jùmọ̀ lọ́dọ̀ àwọn ọlọ́fin náà zayidu làmìbí àwọn ṣíà zayidu làmìbí ọ̀sọ́ àwọn ẹni tí ń tọ́ ẹ bá ìkọ̀kẹ́ lè yẹ kí sọ́kùn sí wàhálà ṣùgbọ́n gbà bí ẹni mọ̀ àdíjẹ ọlọ́run táwọn tó rò ọ̀tọ̀ àwọn tó ń sọ fẹ́ẹ́nu àlẹ́ àárín òní náà ọ̀sán gbogbo àwọn tí ń sì lọ. àbọ̀kẹ́ ẹ̀ wá sọ pé kọjá nù lè yẹn máa gbé èèyàn kẹta oníwàhálà tó bá yẹ kọjú wù ẹ́ nìyẹn. àtẹ̀síjáfù yẹn ọ̀sẹ̀ dáadáa fi kàlùdùn ẹ̀ pàápàá àkànnà ó ní kótó kàlùdùn ó lè bímọ ẹ̀ kó pè ní rìcháàdì ó ti pé kan tó ń pè é nìyẹn ó ti mọ̀ pé jẹ́ àpò rọ́ ju ṣùgbọ́n tí kò tó bá lọ pé yẹn lè sọ yẹn lè sọ yẹn àkókò náà ló pọ̀ jàrá yìí pẹ̀lú àtúnyà tó bá yẹn sọ̀rọ̀ yẹn kíkà àwọn àdébíà ló pọ̀ jàrá kẹrin kíkà àwọn sábà lọ́pọ̀ yìí àwọn ẹni eré lọ́pọ̀ yìí táwọn ẹlẹ́rẹ́ kẹ́kọ̀ọ́ wọn náà ẹni fúrúkú pé mo gbọ́ lọ́wọ́ ọlọ́wọ́ àlọ́. ọ̀ ìgbọ́dọ̀ ṣe kọ́ ẹ̀ńtọ́jọ́ ta ọlọ́run bí kò wá sọmọ ẹni fìrà ọ̀. àlọ́kọ́lẹ́ ọkọ tí mo bí ìjàmbúrú sùn ní sọ. má ti bẹ́ẹ̀ ọmọ líle padà yẹ ẹsẹ̀ náà kó bá a. màkú ah, dáadáa ni ẹni tá a sọ ọlọ́run tó bá a sọ ṣáà. محفوظ نعم kì ìyẹn lè ṣe ìbáṣọ àdìgẹ kúkú tètè ìyẹn lè ṣe wọn kì í sọ̀rọ̀ yẹn náà bẹ́ẹ̀ kàkọrọ náà náà ọgbà àti ẹni dá tí wọn ti kàkọrọ àgbà rẹ náà kàkọrọ àgbà rẹ bí ẹ bá ṣe àtọ̀tún tọ̀kù lẹ́sẹ̀ lọ. ìjọ gbàládà torí ń bẹ lọ́wọ́ náà lọ́wọ́ bí bàbá rẹ̀ ṣe. وعليكم السلام ورحمة الله ẹ̀rí àti kàmọ́ọ̀lù dìínì àti kọ̀mọ́ọ̀lù dìínì kò sí ìyọ̀ọ́ta nínú rẹ̀ àti sábúlù dìínì gbogbo ẹ̀ ní ọ̀dá ìlẹ́sìn kù sí ní gbogbo ẹni ọ̀dà. àwọn yẹn tún lọ́kọ̀ tí wọ́n sọ sí ààbò sí ní kí ni àlákọ̀ ẹ̀sùn pẹ̀lú lẹ́ ìdẹ́kù ọlọ́run dákú bàjẹ́ àwọn ẹ̀dẹ̀ náà. sọtorí bẹ́ẹ̀ tọ́ba ṣe pé wàá sọ àlọ́ fẹ́ sọ kọ́mọ́rù ọ̀sọ̀ kọ́mọ́rù lásán bá fi dín ní lòṣùpá àdínní ṣètò bá wá fún òògùn ti dé bá àdínní nìyí àbí sábùkù dín ní òòrùn àdínní tọ́ba ti àdìdì dìdì dìdì lọ́tọ̀ yẹ ká sọ́ra fún ẹ bẹ́ẹ̀ ni kàbọ́ọ̀lù dìdì kọ́ wá ń pẹ́ sí wọ́n lè pẹ́ lórí kàbọ́ọ̀lù dìdì kọ́ máa wọ́n tó kòtò lẹ̀ o tẹ́lẹ̀ ni wọ́n á pẹ́ sí ni àbí kẹ́ pé ní ẹ̀ẹ́dùnkùsọ́ọ̀lù dìdì pé àdìgbò ẹ̀sìn torí eléyìí lè pè ní kàbọ́ọ̀lù dìdì ní fárúkọ yìí tẹ́lẹ̀ ni wọ́n á pẹ́ sí bẹ́ẹ̀ ni àdìgbò torí bẹ́ẹ̀ ká da wa la ní ní ní ní ní ní kó o pé ká mọ́ ìwọ lọ́mọ tó jẹ́ ọtọ lọ́mọ àwọn ó pè ká mọ́ lásán ó pè sàmùsù lásán ọmọ ọmọ ẹ̀pẹ́nẹ́ ó ní máa fẹ́ ọmọ rẹ ní lásán lẹ́sìmù ọ̀ ọmọ tó ń gbọ́dọ̀ lẹ́sìmù ní lẹ́sìmù ní ìdìbò wọ́n lè pẹ́ lómi ní àwọn ẹ̀kọ́ dídì dídì ẹ̀kọ́ tó máa fẹ́ pàlàpàlà kéèkọ́ wá rò ní ìdàgbé sílẹ̀ àdéjẹ ẹbí nídìí àti lọ rí àwọn àfa àtúntò tó bá bímọ ẹkọ owó lè sọmọ èdè kọtọ jáde o àbí kèsì kò sí ẹkọ tí jáde níjọ yóò lè yàn lè bímọ ẹkọ ọjà lọ wá sí jáde gbogbo tó bá bímọ lọ sí náà ẹ lẹkùn jáde tó dáadáa fẹẹ lè pátá ló jáde kọ bí fífi ìjọ fẹ́ ìjọ yá fún kẹfẹ́ bí kan sábẹ́ lọ fẹ́ tàbí táwọn àtẹ́fẹ́ lọ fún mi lọ yẹn ní sọmọdé yóò sùn òdìsọ́ ní yakú òdìsọ́ ní ibrahim òdìsọ́ ní muhammed òdìsọ́ ní ahmed àwọn ìwọ ikọ̀ àbí màwọn sàrà kí wọ́n darí láàmú sọmọdé lọ́wọ́ Thank you.